wòlíì ò ní wòlíì tó bá ti tó àkókò tó bá jẹ́ pé ọmọ bíbí inú ẹ̀ ó ti fẹ́ máa mu ọmọ tó máa sọ sídìí ẹ̀ ti fẹ́ máa mu tí ò bá rí táyà fún ọmọ yẹn tí ó ti yé sìn ọmọ yẹn lè kú lójú ẹ̀ alùgbàtà ẹlòmíín wà tó jẹjẹ pé tó bá rí pé ọmọ yẹn máa kọ́kọ́ sọ pé kí ọlọ́run kúkú kúkú mú èmi òun lọ kọ́mọ yẹn lè wà ní ipò ẹwọ́ ṣọ́fà nígbà tó máa kú tó ṣe gbogbo tó ń sọ pé ṣe kìkìnní tó tọrọ pé kóun kú lọ tó bá jẹ́ kó yẹ kú yẹn gbà yẹn náà ọmọ ò ní sọ̀sídìí ẹ̀ lẹ́nu ẹ̀rí pọ̀ ọmọ ẹ̀ ti sọ̀sídìí ẹ̀. yóò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọlọ́run ló máa ẹni tí ọlọ́run àwọn gbogbo àwọn tó ń ṣe ọlọ́run ló máa ṣèdájọ́ fún wọn tó bá dọ̀la wọn alájẹ ẹlẹ́yà wọn ìyá pupa ló ń bá wọn jà nígbà tó bá ń gbàdọ̀ ọ̀dọ̀ ẹ má ti fọwọ́ kan ní òróró mi ẹ má ti ṣe àwọn wòlíì mi ní gbogbo àwọn tó ń bú wa ọlọ́run ló rán wa tó bá jẹ́ pé kì í ṣe ọlọ́run ló bá rán wa tó ti yé ń sìn ìyà ò ní jẹ wọn bá rán wa pọ́lọ́run ló rán wa tán bá ń bú wa ìyà jẹ wọ́n ẹ̀rí gbẹ̀yìn wọn so àwa ò nídìí láti máa bójú àwọn alágbára àwọn tó jẹ́ wòlíì ayé àtijọ́ wọn ti gégùn fún wọn ojú ti là bí TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó. question tẹ́ bèrè yìí mo ti sọ tẹ́lẹ̀ mo ti fẹ́ kẹ́ gbọ́ òjíṣẹ́ ọlọ́run mẹ́ta ló wà ó wù mí ṣe mo fẹ́ máa fi jẹun ọlọ́run pè mí àwọn tọ́lọ́run bá pè wọn kì í lọ́rọ̀ níṣẹ́ olúwa wọn kì í ní ọrọ̀ wọn kì í fi iṣẹ́ olúwa wọn kì í ní dúkìá ń bẹ lẹ́yìn yẹn wọ́n rìtáyà níṣẹ́ olúwa àwọn mi wà tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ wọ́n rìtáyà samuel ó rìtáyà ó gbéje kan lọ́wọ́ ọmọ wọn lọ́wọ́ ọmọ ẹ̀ òjíṣẹ́ ọlọ́run tó bá ń dàgbà jù ó lè hand over lọ́wọ́ ọmọ ẹ̀ kọ́mọ ẹ̀ máa ṣiṣẹ́ lọ kó tó bá jẹ́ wòlíì kó fẹ̀yìntì ó máa ní stage but most of òjíṣẹ́ ọlọ́run náà ìmí ìwà ọmọ àwọn ìmí ìwà wọn ò fẹ́ àwọn tọ́lọ́run ò pè wọn ò fẹ́ rìtáyà tó ti yẹ yín tó kẹ́kọ̀ọ́ àwọn tó lọ sí sùn tó kẹ́kọ̀ọ́ ó yàtọ̀ ẹni tí ọlọ́run pè samuel ọwọ́ àwọn bíbélì ó rìtáyà ọgbọ́n àkóso lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ ò ṣe bí samuel so bó ṣe rí nìyẹn. tí ó bá yẹ kí èèyàn rìtáyà tí èèyàn bá rìtáyà kí lá máa ṣẹlẹ̀. ẹ àwọn ọmọ tó bá yẹ kó sọ sí ìdí ẹ ó dàbí ọba ni tó bá wà lórí ìtẹ́ tákòkò ẹ bá pé tó bá fẹ́ lọ tó bá fẹ́ fa ọjọ́ mọ́ àwọn ọmọ tó jẹ́ ọmọ akíkanjú tó jẹ́ ọmọ tó lè rẹpísẹ́ǹtì ẹ àpò lójú ẹ. lójú ẹ lójú ló ṣe bẹ́ẹ̀ náà ó ti lo ó ti lo gba tiẹ̀ mọ́ ti ó ti lo gba ọmọ ẹ̀ mọ́ tiẹ̀ kò ní sọmọ tó lè gbé nǹkan ẹ̀ dìde. ṣùgbọ́n nàìjíríà lè níjà tiẹ̀ láwọn tó ń ṣe bẹ́ẹ̀ ṣá tani bóyá àwọn fi ṣe olúwa lẹ̀ àwọn rìtáyà ṣe àwọn tó ń ṣe bẹ́ẹ̀. wọ́n wà dáadáa wọ́n pa àwọn pọ̀ lágríkàn methodist. wọ́n ti máa ń ṣe. ẹ̀ tó máa retired ó wà dáadáa. sọlá ah. tí àwọn bá ṣiṣẹ́ ìjọba. but náà àwọn wòlíì ló kán mọ́ ń bí tó máa fara ti sílé. sọ bàbá wa tí wáyé pé iṣẹ́ ìjọba ni wọ́n ní kí èèyàn ṣiṣẹ́ téèyàn bá ṣiṣẹ́ thirty five years wọ́n hmm. ní kó rí ta iṣẹ́ iṣẹ́ ọlọ́run bí ọdún mélòó lẹ́yìn gbọ́dọ̀ fi ṣiṣẹ́. ó depend lé mínísírì yín láwọn agricans ló ní post tó ń ṣe ó ní time tó ń lè retire methodist bẹ́ẹ̀ oríṣiríṣi wọn pa àwọn yẹn kẹ́kọ̀ọ́ ni wòlíì ò ní wòlíì tó bá ti tó àkókò tó bá jẹ́ pé ọmọ bíbí inú ẹ̀ ó ti fẹ́ máa mu ọmọ tó máa sọ sídìí ẹ̀ ti fẹ́ máa mu tí ò bá retire fún ọmọ yẹn tí ó ti yé sìn ọmọ yẹn lè kú lójú ẹ alùgbàtà ẹlòmíín wà tó jẹjẹ pé tó bá rí pé ọmọ yẹn máa kọ́kọ́ sọ pé kí ọlọ́run kúkú kúkú mú èmi òun lọ kọ́mọ yẹn lè wà ní ipò ẹwọ́ ṣọ́fà nígbà tó máa kú tó ṣe gbogbo tó ń sọ pé ṣe kìkìnní tó tọrọ pé kóun kúkú lọ tó bá jẹ́ kó yẹ kú yẹn gbà yẹn náà ọmọ ò ní sọ sídìí ẹ̀ lẹ́nu ẹ̀rí pọ̀ ọmọ ẹ̀ ti sọ sídìí ẹ̀ hmm. so àwọn ọmọ tó bá yẹ kó kó jẹ́ akẹ́kọ̀ọ́jú tó lè represent tó mọ wọn máa ń kú lójú wọn ni. tí wọn bá kọ̀ tí wọn bá gbépo yẹn sílẹ̀. bí wọn bá gbépo yẹn sílẹ̀. bàbá tá bá ń sọ nípa wòlíì ẹni àmì ro ni wòlíì hmm. téèyàn gbọ́dọ̀ fi ẹnu àbùkù kan tí hmm. wòlíì bá wá sọ̀rọ̀ kan hmm. bóyá ó rí prophecy kò wá lọ bẹ́ẹ̀ bó ṣe sọ táwọn èèyàn àgbẹ̀ bá gbé sí gbé fọ́tò ẹ̀kí ọ̀bẹ̀ sí gbé. ẹ tí a ní gbogbo ẹ nímọ̀ ni ṣé gbogbo nǹkan ló fẹ́ kó ṣẹ ni nígbà tó lọ́wọ́ bá rán iṣẹ́ á ní kó lọ jíṣẹ́ fáwọn kan tó o bá lọ jẹ tí ó ti yé sìn tó o bá lọ jẹ ó lè gbàdúrà ó lè sọ pé ẹni àárí o àgàn ló mú wá o kí nìdí tí wọ́n fi ń wá sẹ́dọ̀ wòlíì kó gbàdúrà fún wọn wọ́n bá lógun kì í ṣe gbogbo ìran nàìjíríà náà sọ pé gbogbo ìran náà fẹ́ kó ṣe nígbà tí mo rí náà ní eh, two oh nine tí mo sọ pé àwọn ní tíátà twenty five máa kú ó ní solution gbà á ní kó gbàdúrà instead kó gbàdúrà ìpè náà ṣe fún wa tó dẹ̀ pé twenty five yẹn wọn náà máa pè wá lẹ́jọ́ wọn ṣe gbogbo ẹ̀ wọn ní four one nine ní wòlíì falẹ́mu ó dẹ̀ pé inú wọn ò dùn bó ṣe rí bẹ́ẹ̀ yẹn tá a fẹ́ kéèyàn máa kú ni ẹni tá a rìn rìn kú sí a máa gbàdúrà ẹ wo ti tó rà tún bú tá a sọ ń gbà yẹn aláàdì pé àwọn àjẹdé fìlà ẹkú fún aláàdì fẹ́ kọ́ máa mú gbé kalẹ̀ pé kọ́ máa gbàdúrà fún un kó lè fojú ẹ̀ gan onífìlè sáyà kó mọ̀ kú ó wà ń bẹ̀ ẹ lọ́wọ́ ní túùbù mi so aládùúrà náà ló gbà fún alágbé àwọn atọ́ lọ́jọ́ yẹn pé agbé àdúrà kalẹ̀ fún kò sígbà tá a sọ. tábà rẹ náà fi ẹnu àbùkù kọ wòlíì nǹkan kí ló lè ṣẹlẹ̀ sí i. ẹ ó máa gbàdúrà jẹ́ ẹlẹ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ àwọn wòlíì tó ń bínú wọ́n máa gégùn fún wọn ni ó dẹ̀ wà lọ́wọ́ wa ṣùgbọ́n ojú ti là ẹni tó ṣe ẹ lóore lénìí ó lè dọ̀la kó ṣe ẹ níbi ẹni tó ṣe ẹ́ ń bi léni ó lè dọ̀la kó ṣe ẹ́ lóore jẹ́ ìsọ̀kọ fún yín ẹnìkan ó ṣẹ̀mí wọ́n dẹ̀ lọ múrúkọ ìyá ìwà wọn ní kí n ba tiẹ̀ jẹ́ kí mo sọ fún yín mo ní èmi ń ba tèèyàn jẹ́ èmi ò mọ̀ báwọn èèyàn ṣe lọ wórúkọ ìyá ìwà àlórúkọ ẹ̀ létàán ló wá jẹ́ni tó wá wúlò fún mi lénìí mo wá pa àwọn yẹn pé kí n bá ti ba tiẹ̀ ní ìjẹ́ lọ́jọ́ yìí kó ti darọ tàbí kó ti ya wèrè ìwúlò tó wúlò lénìí ṣé ó lè wúlò tó ti yé sìn àgbẹ̀dọ̀ mélòó ni tá a bá nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọlọ́run ló máa ẹni tí ọlọ́run àwọn gbogbo àwọn tó ń ṣe ọlọ́run ló máa ṣèdájọ́ fún wọn tó bá dọ̀la àwọn alájẹ ẹlẹ́yà wọn ìyá pupa ló ń bá wọn jà nígbà tó bá ń gbàdọ̀ ọdún ẹ má ti fọwọ́ kan ní òróró mi ẹ má ṣe ṣe àwọn wòlíì mi ní ibi gbogbo àwọn tó ń bú wa ọlọ́run ló rán wa tó bá jẹ́ pé kì í ṣe ọlọ́run ló bá rán wa tó ti ń sìn ìyà ò jẹ wọn tọ́lọ́run bá rán wa tọ́lọ́run ló rán wa tó bá ń bú wa ìyà jẹ wọn ẹ̀rí gbẹ̀yìn wọn so àwa ò nídìí láti máa bójú àwọn alágbára àwọn tó jẹ́ wòlíì ayé àtijọ́ wọn ti gégùn fún wọn ojú ti là kí mo sọ fún yín àti wà àti kàwé àti jáde. bàbá tàbá wọ̀gbà tí ọ̀rọ̀ ṣáájú ìbò tó gbé tìlú wọlé yìí mm-hmm. oríṣiríṣi ni àwọn pásọ sọgbà náà àwọn míì ni olóma wọlé àwọn kan sọ pé kò ní wọlé nínú ẹlẹyìn náà wà àwọn tá ló máa wọlé ṣáà wọn rí ju yín lọ ni. ẹ eh, wọn lè wọn rí tiwọn ni ẹ mọ ká bó ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ń sọ̀rọ̀ kan fún yín bó ṣe rí ọ̀tún. orúkọ mi ò tí ì yí padà àkànbí sọ́ni the great náà lórúkọ mi ẹni tó fọlọ́dúnmọ̀rẹ̀ ṣe bàbá jésù kristi ni mo fi ṣọ̀nkú ẹ̀mí mímọ́ ni mo fi ṣe gàrántó ayé mi wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo Alore TV gbọ́ mi lẹ́nu méjì méjì lọ́lọ́run dá gbogbo nǹkan ó dá àárọ̀ ó dá ọ̀sán ó dá ọkùnrin ó dá obìnrin ó dá òkè ó dá ilẹ̀ ó dá òkùnkùn ó wá dá ìmọ́lẹ̀ ọjọ́ ló dá sọ́run o ìgbà ló dá sáyé iṣẹ́ wá rí tó dá sáyé fáwọn ènìyàn yẹn ó wá pín sí mẹ́ta lọ́gbọ̀gba ó pè kan nígbà àárọ̀ ìgbà ọ̀sán àtìgbà alẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àti gbogbo ẹ̀yin tẹ́ ń láìkẹ́ tẹ́ ń bá mi ṣẹ́ ẹ̀ yẹn ìgbà àárọ̀ yín ìgbà ọ̀sán yín ìgbà alẹ́ yín lórí Alore TV Wòmí Kazeem Aláròyé ti pẹ́ ìgbà yín ọ̀hárọ̀ àtọ̀sán yín kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ìgbà wa ò ní bàjẹ́.